الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد بير لقوق واني àwọn gbọ́ pé wọ́n ní kò burú wọ́n máa kó àwọn èèyàn jọ ní of December àtijọ́ kìíní of January tá a mọ̀ sí ọjọ́ ọdún àwọn Nasara torí àti bá a ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti pé pápá gan tọ́ba gbòòrò ajẹ́ pé ká máa kóra jọ láti ṣèdánilẹ́kọ̀ọ́ láwọn ọjọ́ Sundays òun náà yẹ kó burú àti pé tí lẹ́yìn ọba tọ́ tí ọba dá àwọn ti pe èmi náà rí sí irú ìjókòó bá mo sì ti dáhùn rí lẹ́ẹ̀mejì. àti pé kí ló dé tí n fi lọ́mọ kóòtù lọ́yẹ kẹ́ ẹ ti sàwọn béèrè. <laughs> torí àwọn béèrè ń gbóná kí ló dé tí n fi lọ mọ aloko lahal gbèsè kaaba láti sọ pé kí ló dé tí wọn fi lọ mọ tó ìbéèrè tẹ ẹsẹ yọ pọ̀ àwọn ọ̀rọ̀ tó alábẹ pọ̀ alákọ̀ọ́kọ́ onáà ní pé ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ lórúkọ pa afẹ káwọn èèyàn kan gbẹ́sìn yìí nǹkan kan ni tó yẹ ká ra àwọn ẹni tí wọ́n máa gbèsè láwùjọ wa láti gbàdégbà ní gbogbo ààyè nítorí káwọn èèyàn lè bá gbẹ́sìn ọlọ́run ọba yé eléyìí ló ṣe sábàbí tó fi jẹ́ pé gbogbo ojúmọ́ ayé àfàwọn ọjọ́ míì làwa máa ń ṣèdánilẹ́kọ̀ọ́ tiwa a ní ìdánilẹ́kọ̀ọ́ tó máa ń bọ́ sí gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú àwọn ọjọ́ tó wà nínú ọ̀sẹ̀ nínú àwọn ọjọ́ yẹn òun náà sì ni ọjọ́ Sunday tó jẹ́ ọjọ́ Sunday kejì nínú oṣù Gregoria. No eléyìí tá à ń fi ṣe jalsatul basira ńṣe ni wíwáyé ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tó jẹjọ sunday níbí ibi ló ti jẹjọ sunday bí torí tó bá tún di níjọ́ monday lọ́la tún níbi táwọn ti ṣèdánilẹ́kọ̀ọ́ tó bá tún dọ̀tún la tó bá dijọ́ mẹ́rin tó dijọ́ márùn-ún tó ibi tẹ́ ti rí wa lónìí kọ́lẹ́ tún rí wa lọ́la. So, ńṣe ni ìdánilẹ́kọ̀ọ́ ìlú máa ń bọ́ sí ọjọ́ tó bọ́ sí nítorí pé ọjọ́ kan ni nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ wo wá lọ́lọ́run kọ pé ká má lò nínú ọjọ́ ọ̀sẹ̀ pé ẹ bá mọ̀ kẹ́ wá sọ ọ̀sọ́jọ́ tó lọ́wọ́ bá fi lè báwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀sìn ọlọ́ọ̀ Allahumma. àyàfi tọ́jọ́ náà bá jọjọ́ jùmọ̀á táwa fi ìdánilẹ́kọ̀ọ́ wa ṣáájú sọ̀láàtìl jùmọ̀á eléyìí islam ọ̀farama gbàtà bá parí sọ̀láàtìl jùmọ̀á táyé bá sílẹ̀ ẹ máa wá sí ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe ń gbà náà. ńṣe ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀bá burúkọ̀ bá bàjẹ́ lábẹ́ òfin ọlọ́run lọ́jọ́ sunday tó bá jẹ́ pé ń ṣe làá máa ṣèdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ sunday nítorí kálíbà díẹ̀ yẹn ẹrú ọlọ́run ọba yìí lọ́wọ́ níbi àti bá wọn kópa níbi sí celebrating of Sunday lẹ́yìn celebrate Sunday ni náà ń ṣe ni ọba burú wípé a máa ma fi ìdánilẹ́kọ̀ọ́ wa sọ́jọ́ Sunday ni èmi lẹ́ ń bi léèrè béèrè ní ìsìnmọ̀ fi ń dáhùn èmi dáhùn tẹ́ lómi o mi ìsagbẹnusọ fẹ́ ní bọ́dì ìṣe la fi ìdánilẹ́kọ̀ọ́ sọ́jọ́ Sunday nítorí pé ọjọ́ Sunday yẹn ọjọ́ kan ní nínú ọjọ́ ọ̀sẹ̀ ó sì jẹ́ ọjọ́ eléyìí tó ṣe pé ó wù wá láti fi ìdánilẹ́kọ̀ọ́ eléyìí sí gẹ́gẹ́ bó ṣe wù wá láti fi ìdánilẹ́kọ̀ọ́ mi sọ́jọ́ Monday gẹ́gẹ́ bó ṣe wù wá láti fi mi sọ́jọ́ Tuesday gẹ́gẹ́ bó ṣe wù wá láti fi mi sọ́jọ́ Wednesday gẹ́gẹ́ bó ṣe wù wá láti fi mi sọ́jọ́ Thursday gẹ́gẹ́ bó ṣe wù wá láti fi mi sọ́jọ́ Friday àfìmí ìsọjọ́ sátọ̀dé nígbà tí wọ́n bá gbọ́ dánilẹ́kọ̀ọ́ táwa ṣe ń jọ kan tó béèrè dọ́ta sérí ebi wọn kà gbọ́ ni torí di eléyìí báyìí kò sọ́jọ́ táwa yìí ṣe dánilẹ́kọ̀ọ́ tó bá jẹ́ ipò wa burú ká ṣe dánilẹ́kọ̀ọ́ jọ Sunday torí kọ́ bá àjẹjọ́ Sunday kọ́ bá burú pé ká ṣe ń jọ Monday náà torí kọ́ bá àjẹjọ́ Monday al ayyamu lillah ọlọ́run gbogbo ọjọ́ ìsèmìdánilẹ́kọ̀ọ́ yẹn ọba burú lọ́jọ́ sunday gẹ́gẹ́ bí mo ṣe sọ òfin ṣẹ̀ríà nìyẹn tó bá pẹ́ ṣe la tájẹ́tì jọ sunday nítorí kálíbà àfi dín lọ́nà àti lọ sí churches láti bá wọn participate nínú celebration of sunday ìṣe la ṣe bẹ́ẹ̀ láti dín in lọ́nà láti jẹ́ pé iná máa padìẹ láti kó ní lọ́jọ́ sunday láti pé kẹ́hìn náà máa pé oró láti pé ń ṣàjọ̀dún ọjọ́ sunday tó bá pé ń ta àgbàlérò tá a fi fi síjọ́ sunday nù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀bá burú tá a fi síjọ́ sunday. sẹ́yìn máa lọ ṣọ́ọ̀ṣì nù sẹ́yìn bá wọn celebrate sunday a máa wò pé ọjọ́ òní òun náà lọ́jọ́ tí a fẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí sí. Si táwọn ẹrú ọlọ́run tó sì fẹ́ gbọ́ tí wọ́n ráyè láti wá sí kíni láti wá gbọ́ ṣùgbọ́n ẹni tó fi ìdánilẹ́kọ̀ọ́ tiẹ̀ tó fi sí ọjọ́ Christmas àbí tó fi sọ́jọ́ New Year ó ṣeéṣe kó jẹ́ pé ọ sọ wípé ní tó fà á tó ń fi fi sí ọjọ́ Christmas tó ń sì fi sí ọjọ́ New Year òun náà ni pé òun ṣe bẹ́ẹ̀ láti kọ dínà káwọn èèyàn bá wọn kópa nínú ọdún wọn nítọ́fà tó ń fìfì sọ́jọ́ náà nù nítorí káwọn èèyàn yẹn gbọ́ tá a bá dì wọn mọ́bì wọ́n fi ọdún Christmas náà nù tá a bá dì wọn mọ́bì kan wọ́n bá wọn ṣe new year náà nù wọ́n wí bí àdúgbò wí bẹ́ẹ̀ tó sí ọmọ wọn wá lẹ́yìn lórí ìgbà tí wọ́n bá dè yín mọ́lẹ̀kẹ́ tó má bá wọn ṣe Christmas lórí ìgbà tí wọn bá dé yìí tó mọ́ bá wọn ṣe new year kàlá ẹ rí i pé ọjọ́ christmas ọba àbọ̀síjọ́ jùmọ̀ à wọ́n sì dá lẹ́kọ̀ọ́ àbọ̀ òní ṣe tó bá bọ́síjọ́ sunday ńkọ́ tó bá bọ́síjọ́ alhamis ńkọ́ wọ́n sì nítorí pé táwọn ń celebrate tí wọ́n fi ń ṣèdánilẹ́kọ̀ọ́ yẹn òun lọ́jọ́ christmas àtọ́jọ́ new year. torí di eléyìí báyìí ló ṣe jẹ́ wípé ó hàn látara ń tẹ ilé gbàlérò tẹ̀ ń fi ń sa àwọn àdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ ọdún àwọn kèfèrí o wípé lọ́nà kan àbọ́nà mi ẹ̀yin náà ń bá wọn gbọ́dún yẹn lárugẹ nítorí pé ẹ sọ wípé ńṣe lẹ fi sí ọjọ́ ọdún ọjọ́ ọdún yẹn gangan lẹ target nítorí káwọn mùsùlùmí náà má bàa bá wọn sọdún yàn ìgbà tí wọ́n ti sọ pé ẹ fi sọ́jọ́ ọdún káwọn mùsùlùmí ọmọ bàbá wọn sọdún yìí in one way or the other ẹ̀yin náà ràn wọ́n lọ bí ọdún yìí torí pé táwọn èèyàn bá lọ dánilẹ́kọ̀ọ́ yẹn ṣé kìsà ni wọ́n wà àbí tìsàlẹ̀ àpàtì sàlẹ̀ àpàtì ni wọ́n wọ̀ nígbà tí kálukú bá wá ń jáde àwọn alájà ń jáde wọ́n borí ẹ̀yin ustaz ustaz náà ń jáde ẹni rúgbà tíkìlì yóò kàn wá rí wọn pé hey what a wonderful Christmas even the Muslims are also celebrating it kò nínú òfin ṣẹ̀rí àkùnmá gbogbo ń tẹ̀sẹ̀ tí ó fi jọ wípé ẹ̀yin náà ń bá àwọn kèfèrí gbé ọdún wọn lárugẹ ṣẹ̀rí alẹ́ gbọ́dọ̀ sí kódà kó sì pọ̀rọ̀ náà lẹ́fẹ́ bá àwọn èèyàn sọ ẹ fi síjọ́ mi mànà tó bá jọ ọlọ́run bá pọ̀ àbí ọ̀pọ̀ ẹ má bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́jọ́ mi kí ló dé tẹ́ fi sọ́jọ́ ọdún wọn gangangangan kó ẹ̀jẹ̀ pọ́jọ́ mi ilẹ̀ fi sí eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ wá sọ ní ìbéèrè pé ẹ ti lọ rí kí ló dé tẹ ẹ lọ mọ ngbà tí mà ni mo lọ mo ti wá mà àdúpẹ́ fọlọ tó nítorí pé lánàá ẹ̀mí ọmọ mo ti wá mà lónìí tó burú ni tó burú wọn lè jẹ́ bó ṣe jẹ́ tèmi náà ṣe ń rọ pé tí ọba ti da pé má ṣe mo rò pé yé wa aha nítorí pé lábẹ́ òfin ọlọ́run bó ṣe rí gbogbo nǹkan tá a bá mà lónìí àmọ́ lánàá bóyá tá a tún máa lọ́la àti mà lónìí bó ṣe rí nù tó lè bó ti ṣe tọ́ba dàbí ẹ̀ṣẹ̀ eléyìí tá a ṣe tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ forí jìn wá ọjà bó ṣe jẹ́ kò nídìí ká máa fi léyìn polówó ọjà ìgbà táwọn ọ̀ma ńlá lọ ìgbà tá a ṣèwádìí pé olójoojúmọ́ làwọn ṣèwádìí àwọn òjókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ sòfúngbà tí ìwádìí gbé wa débi kí wọ́n má lọ́mọ́ àlọ́mọ́ adúpẹ́ fọlọ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọlọ́kùnrin kan níyàwó méjì àwọn ìyàwó rẹ̀ wá dógun dúmọ́ ọlọ́run fẹ́ kọ́ kéwù àwọn sì ń fẹ́ ká fọ́ ọmọ wa kọ́ àwọn lé ni táàfà bá ti wá dé ọ̀kan náà àwọn ìyàwó yìí wọ́n ní máa sáré sí àfà yọ́ máa gbàlejò yọ́ máa sọ yàyà wọ́n ti gbóúnjẹ sórí tébù sẹ́yìn ìjọ pé <laughs> ṣé ebi ń pa àfà àbọ̀ ni àbí báwo wọ́n ti wá gbóúnjẹ sórí dání tébù àfi wọn kọ́kọ́ jẹun sẹ́wọ̀n kí sẹ́yìn náà bá fẹ́ kọ́ yẹn kí tẹ́ ẹ bá jẹun yóò bára kàtà sẹ́yìn lè kọ́ dáadáa aha so àbá àti jẹun náà after all wọ́n sá ní ìyàwó yìí wọ́n padà dógungun mọ́kọ pé kọ́kọ́ kò ń lẹ́ a'udhu billah eléyìí ọba yẹn lẹ́rù sẹ́yìn rí obìnrin tó bá fi lè tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ wípé kọ́kọ́ kò ń lẹ̀ tí ò sídìí pàtàkì kan fún un anabi sallallahu alaihi wasallam ní kò ní gbóòórùn àlìjẹnà Allah yẹ káwọn obìnrin wa lọ bẹ̀rù ọlọ kí ló dé ọkọ ọkọ efi túláàsì fẹyàn èyàn fi túláàsì fẹyàwó ọwọ fún ọ lọ gbà fọkọ ó ti wá dọkọ àtìyàwó ara yín kí ni tó fẹ́ mú ọmọ sọ pé kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ kọ̀mílẹ̀ ẹ sì dín mọ́ obìnrin kí n sọ bẹ́ẹ̀. kọ́mọ padà kábàámọ̀ gbẹ̀yìn tọkọ bá lọ kọ́lẹ̀ wàláhì àwọn ọ̀rẹ́ rẹ̀ gan wọ́n rí wọ́n sànù ẹ̀ sànù ẹ̀ wọ́n ló dó gungun mọ́kọ ńlẹ̀ ọkọ wa kọ́lẹ̀ àmọ́ ńgbà tọkọ kọ́lẹ̀ tán nǹkan ìyàlẹ́nu tí wọ́n ó náà pé mọ̀álìm tí wọ́n ń kọ́ ń kéwú lọ́fẹ́

a ah, tóró ẹ̀ bá ṣẹlẹ̀ ó burú o wàláhi tàlà ó burú ó sì kó bẹ́ẹ̀ sí Islam nítorí ẹ mọ̀ pé mu'allim wọ́n lè máa bínú rẹ̀ wọ́n lè máa kórìíra rẹ̀ àmọ́ àwọn ẹrú ọlọ́ǹkà wọ́n máa kà ọ́ kún wípé ìwọ yìí ló jẹ́ kí awọ gbó lọ ìwọ yìí ló ń jẹ́ ká nípa ẹ̀sìn ọlọ́run ìwọ yìí ló ń ṣàlàyé ànábì àtẹ̀sìn tó lọ́wọ́ bá fi ràn ló ń ṣàlàyé rẹ̀ fún wa tí ìwọ bá ti wá ṣe nǹkan wàláì tẹsẹ̀ rẹ ọba rọ àwọn èèyàn fẹ́ bọ̀ tó bó ní tẹsẹ̀ bá rọ tírò rẹ bá ṣẹlẹ̀ ó mú fura dání níbẹ̀rẹ̀ gan kí ló mú ìyàwó yẹn máa gbóúnjẹ fún kí ló mú máa sáré sí nígbà tó wà lọ́dọ̀ ọkọ tọkọ òtí kọ́lẹ̀ tó wá dá kẹ́tì ẹ̀ wá gbórí obìnrin yìí kọ́kọ́ fúnra rẹ̀ ìgbà tó wọn fẹ́ lọ́kọ mi ṣé wọn lọ́yẹ kọ́ fẹ́ torí kò sí kò sọ́sẹ̀ tó fẹ́ fi fọnu tánu rẹ̀ òní rùn kò síbi tó ti lè ṣàlàyé pé bọ́rọ̀ ṣe wá ní táwọn èèyàn gbàgbọ́ ìwọ sì wà ń kó ẹni tó yẹ kó sọ́ra rẹ gidigidi nítorí kọ́rọ̀ rẹ lè bá a máa ta ìwọ lọ wá kọ́ kí ìwọ lọ ń gbá yàwó ń yàwó wọ́n sọ nu Yorùbá lẹ́fù torí ní ìsìkàtì ẹ̀kọ́kọ̀ yẹn ó ti kọ́ ọ́ lẹ́yìn kíkọ́ alákọ̀ọ́kọ́ ọ parí ẹ̀ ìdà ọkọ̀ ọ̀fẹ́ padà sẹ́mi kó ti tọ́ sẹ́nikẹ́ni láti fẹ́ tí ìwọ bá lọ fẹ́ tó sì ti jẹ́ni tí ń kọ́ wọn kí tẹ́lẹ̀ ó ti gbà sọnù bẹ́ẹ̀ ni tó bá yẹ pé kíkọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kejì ni tó bá jẹ́ kíkọ́ lẹ́ẹ̀lẹ́ẹ̀kẹta gan tọkọ lẹ́tọ̀ láti fẹ́ mọ́ dìgbà tó bá lọ́kọ̀ mi èèyàn tún ti gbà sọnù nítorí pé ńgbà táwọn èèyàn bá wí wọ́n lọ gbàyàwó ẹni tó lọ ọmọ akọ́n kí ó ń lé ẹ dákun bó lè yẹn ṣe fẹ́ má. lẹ́yìn wá gbaná nítawọ̀ ní fẹ́ kẹ́nìkan ṣe fún wa ẹ má fi lọ ẹlòmíì o tó wù wá náà pé kẹ́nìkan gba ìyàwó tiwa náà ókè kan gba torí pa ti kọ́ lè o ti pé mẹ́ta tó wù wá pé kí ẹni tó jẹ́ mọ̀álẹ́mù àwọn ìyàwó wa ńgbà táwa àti kọ́ lẹ̀ tó ti pé mẹ́ta kọ́fẹ́ ṣé yóò wù wá sáfẹ́ pàdé sáfẹ́ gbọ́ kán dákọ rẹ̀ létí wa má aha ó ní ẹ sọ́wọ́ ti sọnù nígbà tó ti sọ nǹkan nù ẹnikẹ́ni a tí nǹkan bá sọnù kí ṣe gbogbo èèyàn ló kó rí he. torí di eléyìí téèyàn bá ṣerú o wọ́n tàbùkù kéwùtọ́ ọlọ́mà tó bá yẹ pé ọ wọ́n tàbùkù ẹ̀sìn islam tó pépè lọ tó máa pépè lọ ẹ̀sìn islam lẹ́yìn náà obìnrin gan-an ebi wọn ti lọkọ tiẹ pé wúrọ wò lọ fẹ́ kọ kí wò karambani wò lọ fẹ́ kọ ọkọ náà nífura òun náà sùn ó sọfún píye pé wúrọ wò lọ fẹ́ kọ lọba ti rí muhalimabirin kọkọ kí ó má nu sọmọkẹlẹ yẹn gan yóò tún discourage àwọn yẹn gan níbi kíyàwó ọlọmọ kọ bẹ́ẹ̀ bá ti róbìnrin tó lè bá yín kọ́yàwó yín kí ó lákòótó kó ń bẹ́ẹ̀ wọn nígbà táwọn ọmọ rẹ̀ bá kọ́ tán bá mà wọ́n mọ̀ kọ́. láti tètè kọ́kọ́ sí gan kọ́kọ́ gan ojú olódo. ebi wọn lọ́yẹ̀ kọ́ ọmọ kọ́yàwó rẹ̀ èèyàn wa ma kí o tiẹ̀ náà wọn ba èèyàn wa ń kọ́ èèyàn èèyàn wa sọ kí ẹ tẹ̀jú dáadáa bíi ti sábà <laughs> ah, kásìrì ti túnú tó ń torí di eléyìí báyìí ẹ̀yin náà ẹ má jẹ́ kí ẹ má fààyè gbagbakúgbà kí aburú ọmọ bá wọlé wá báyìí agbọ́ta wọn máa ń pé kẹ́ ẹ fi wọn sílẹ̀ kí ó èwo náà mọ̀ á mú ẹ mọ̀álẹ́mù kan wálé wá máa kọ́ ìyàwó ń kí ó ẹ tún fi wọn lẹ́nu lé ẹ̀yin ó tún lẹ́ gba ibi iṣẹ́ lọ sẹ́ẹ̀rí pé nǹkan ẹ̀ mọ̀ wọn ara yín àbí àwọn ustaadi ẹ màláìka làwọn ni <laughs> subhanallah alazim torí di olóyè ibò àwọn ọmọbìnrin yín tọmọbìnrin bá ti ń dàgbà tó ti ń dọmọge tó náà ti bẹ̀rẹ̀ wọ́nrawọ́nra kan ẹ máa ń mú lọ síwájú gbogbo ustaadi ẹ̀hẹ́n àwọn ustaadi mi wá tó yẹ pé ọmọ kan lóyún wálé ni o ẹni tó bá ń níbẹ̀rù ọlọ́run torí ẹ̀ la yẹ káwọn obìnrin kan kọ́ kí ó dáadáa tó jẹ́ pé àwọn obìnrin ó lè máa bá wa mójútó àwọn obìnrin ẹgbẹ́ wọn ìlọsíwájú ọba gbogbo nǹkan àìmọye mọ̀álìmù lè kí omi tó ti fọ́mọ lè kí omi mẹ́rin lóyún nígbà tí ò sí bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ká máa ń tíkì as chance ìpè opportunity lélẹ́yìí nígbà tí bàbá yìí ti sílẹ̀kùnlé rẹ̀ fún mi kí n máa kọ́ àwọn ìyàwó rẹ̀ yọ gbà fọlọ̀ nígbà tá ti kó àwọn ọmọ gíga báyìí wá fún mi wọ́n gbà fọlọ̀ ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين اللهم اكبر هذه دنجا بندي أما سيسيرو أما سيسيرو أها تريد إليه باي تبا يكرو ربا سلم àtúnṣe yẹ kó wáyé àtúnṣe tó sì wáyé òun náà ni wípé a lè pé kọ́ ó kọ́ ti bàjẹ́ tó má tún dérú rẹ̀ wáyé má ọwọ́ àlọ́ ṣàlàyé fọkànyún bó ti ṣe jẹ́ pé wọ́kọ́ lọ wá òun lọ ọ téèyàn máa lè ṣerú ẹ̀ wọ́n ti ń wọ tẹ́lẹ̀ náà pé tí ẹ bá nu kọjá bó ti ṣe jẹ́ wọ́n ní kan wà tá a lè fọwọ́ kàn lára ìyàwó wa rárá o kò síbi tá a lè fọwọ́ kàn lára ìyàwó wa ẹbí ìyàwó gẹ́gẹ́ bó ṣe jẹ́pọ̀ náà kò síbi tí ò lè fọwọ́ kàn lára tìyín náà pẹ̀lú ìjẹ́bù tó ṣèjọ wọn ní kò sí láàrin ọkọ àti ìyàwó. wọ́n ní oṣù muharram yìí báyìí ni déètì àwọn kan sọ pé ní ọ̀túnlá ní ẹlòmíì ṣe sùyàmù lónìí kò sí wàhálà ọlọ́wọ́ gba lẹ́sìn tẹ́lẹ̀ náà anabi sallallahu alayhi wa sallam ó ní ká ṣe sùyàmù púpọ̀ nínú oṣù al-muharram tó bá jẹ́ tasu'a ajẹ́ pé wàá ṣe òní wàá sọ̀la wàá tún sọ̀túnla ọlọ́wọ́ kọ́ gba lẹ́sìn. wọ́n ní táwọn lè lọ dá irun àwọn pẹ̀lú golden colour tó pọ́kùnrin làwọn eléyà ń bẹnu táwọn mùsùlùmí fi ń kọ́ sí àwọn kèfèrí anabi sallallahu alaihi wasallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum ẹnikẹ́ni tó bá fara wé àwọn kan ó ti dọ̀kan nù wọn. wọn lọkùnrin kan búra lọ́jọ́ tí ń so igi kó ń fọlọ́ ń búra kó wọn ní fẹ́yàwó mi mà òun ti wá fẹ́yàwó mi báyìí tí ìsìnkú ti dáràn bẹ́ẹ̀ ni ó ti dáràn torí búra kó ò ní sìn kankan tó padà sí i. ó san kàfàrà tó nu kọjá yìí pé ó fún mẹ́wàá ló ń jẹ àbí daṣọ sí wọn lọ́rùn àbí kó bọ́kùn lọ́rùn ẹrú tó bá lè kankan nínú mẹ́ta eléyìí tá a kà kalẹ̀ yìí wọ́n á ṣe sùyàmù ọjọ́ mẹ́ta lẹ́yìn náà dalọ́bì ọkọ̀ ọmọ kà wọ́n láwọn èèyàn míì wọ́n kú bára wọn pẹ̀lẹ́nu wọn wọ́n láì ní fẹ́ lómi mà. onífẹ́ lómi máa bá o ebi ìyàwó kan nu four minus one okù mélòó three ọwọ́ àṣírà rẹ ọtún fọlọ́ ń búra torí pé wọ́n fẹ́ gbà yọnu ìtọ́fẹ́ ni ó lè yọnu sí i ó ti wá fi hàn bóbìn ṣe jẹ́ ọlọ́fẹ́ mi ọwọ́ anísè ti kàfàrà ọ ti kàfàrà ọ san kàfàrà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ eléyìí ò sínú téèyàn lè máa fi tún òbí jẹ́ obìnrin gan gbọ́dọ̀ tanra rẹ̀ jẹ kó ti sọ pé òun ní fẹ́ lómi kò sí ní fẹ́ lómi ìwọ gan tóbìnrin bá wà tí ò fẹ́ kọ́kọ́ fẹ́ lómi ah kò dáa tó kò dáa tó wọn ní kárìn ká pọ̀ adúpẹ́ fọlọ. wọn láwọn yìí lálà àfikọ́sẹ̀ àwọn ti lálà bẹ́ẹ̀ gbígbà àwọn àbọ̀dá àwọn méjì ṣaláìsì ó sì ṣẹ́ àwọn tó ti wá lálẹ́ kẹta báyìí wọn ike bọ̀dá mi tún kú bóòlù àṣelẹṣe tá a fi dákú bọ̀dá ìdúró àkọ́kọ́ ni wípé téèyàn bá lálàá tọ́lọ̀ ń sìn jẹ́ kí n téèyàn rí lójú àlọ́ máa ṣẹ àmì dáadáa ni téèyàn bá jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan ẹ máa mánú bẹ́ẹ̀ bá ti sọ fẹ́ nìkankan kò ní ṣẹ irú ìtẹ̀sọ́ ní ìsinyìí báyìí ara ìdá tẹ̀sẹ̀ nù ẹ sọ bọ̀dá yẹn ó kú nù. torí lábẹ́ òfin ọlọ ẹsẹ̀ nu yín déédéé ṣègbè torí ẹ téèyàn bá kódà kálá ti yán ọmọ màá sẹ tẹ bá ti lálà tẹ rí dáadáa ẹ sọ fẹ́ni tẹ fẹ́ràn lẹ́yìn tẹ ti bẹ lọ́n pé kọlọ ń jọ ọsẹ tẹ bá ti rá ìdá ẹ bẹ lọ́nkọ́lọ́ mẹ́jẹ ọ̀sẹ̀ ẹ gbọ́dọ̀ sọ́fẹ́ dán lọ́n kankan kò ní sẹ́ torí ẹ̀ ń gbà tẹ́yìn ti sọ́ nìsín ẹ sá máa dà pọ̀ bọ̀ dáhùn tó torí ẹ̀ tí ẹ bá jẹ́ ẹni tí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹ sẹ́nu yín dédé síbi torí yóò bá nǹkan mìíràn àwọn kà sí o wọ́n sọ pé wọ́n lọ ń pa wọ́n alálásán ni wọ́n sì ń la ẹja sẹ́nu wá ń dédé síbi ọjọ́ ìbò tùsọ̀ jẹ́ wọn làwọn bímọ àwọn ọ̀lágbára láti pẹran àkíkọ̀ fún ọmọ tí wàá dàgbà ọmọ ti dàgbà ǹjẹ́ ọmọ tó ti dàgbà yìí ṣé táwọn bá pa àkíkọ̀ fún ní ìsìlẹ́yìn tó ti dàgbà só lè jẹ́ mbẹ́ dáadáa yọ jẹ tí ó tún pọ́n ti là níṣẹ́ la àfọ́mọdé kékeré náà jẹ nínú àkíkọ̀ nítorí pé ọmọdé kékeré ìjẹran. mo rò pé yé wa kì í ṣe ẹran ẹbọ tẹ́fì wa máa pé sọ lè ìyẹn ni pé tó bá jẹ́ ń bẹ̀ sí kú yóò kú báwo sẹ́yìn máa kú tó bá jẹ ọjọ́ bó ti ṣe jẹ́jà rí wọn láwọn kọ́lé tuntun àwọn ti kó lọ bẹ nǹkan ọ̀sẹ́nu rí táwọn lè kókó ń bẹ̀ ilé kó lọ kọ́lọ́ bá ti ilé kó lọ kọ́lọ́ má burú sẹ́yìn wá látọ̀dọ̀ ẹnìkan àfi látọ̀dọ̀ Allah. kò sì sẹ́ni tí màá má burú sẹ́yìn àfi Allah ta ló lè ti aburú dànù Allahu rabbul alamin lóòótọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àwọn èèyàn máa ro aburú síra wọn pé àwọn nǹkan kan nu mẹ́ta ló kó aburú bá wọn ilé nǹkan ọ̀gùn àtobìnrin nísìnyí tẹ́ bá kó lọ lé kan tí nǹkan ọba ṣe dáadáa mọ́ wọ́n lè pélé táwọn kó lọ lọ́fà téèyàn bá fẹ́ yàwó tí nǹkan ti ń da nǹkan ọba ṣe déédéé mọ́ wọ́n lè pé yàwó yìí lọ́fà téèyàn bá ra nǹkan àgùn bíi máṣíìnì bíi kẹ̀kẹ́ bíi mọ́tò àbọ̀párọ̀ mọ́tò àbọ̀párọ̀ máṣíìnì nǹkan ọba ṣe déédéé mọ́ wọ́n lè pé mọ́tò lọ́fà wọ́n lè pé máṣíìnì yẹn ló anábì sọ fún apá àwọn èèyàn máa ń rò bẹ́ẹ̀ wọ́n máa tìràn aburú mọ́ nǹkan mẹ́ta àwọn olùmọ̀ wa sọ pé kíláàsì tírù rẹ bá ṣẹlẹ̀ báyà lára lé báyà lára ìyàwó lára nǹkan téèyàn ń gùn kíláàsì wọ́n ní nǹkan tá a ṣe ni pé kò nídìí ká máa pariwo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe béèrè yẹ ní béèrè ẹ ní káwọn èèyàn mà nǹkan tẹ́ ṣe ni pé èèyàn kàn ra kókó léwu tẹ́ bá kókó léwu ẹ fi rẹ́ǹtì torí bẹ́ẹ̀ ṣe sọ́jáde ní ìsẹ́nìkan ò ní fẹ́ rẹ́ǹtì irú rẹ̀ mọ́ ilé tó kó bá bàbá lé sí òní kó bá wà náà <laughs> so ẹ ní sọ ẹ rọra dákẹ́ so tẹ bá kókó mi ah baba kí lẹ fẹ́ ah no mo rí kó jìnnà sí ṣọ́ọ̀pù wa ó jìnnà síbi iṣẹ́ mi so mo ti kọ́ tẹ́kí tó mọ̀ kó jìnnà so tẹ bá ti kókó ń bẹ̀ ẹ wàá fi háyà ẹ ní sọ fẹ́ dọ́ọ́lọ́ nǹkan pé lè lóko báyìí o so ẹ wàá fi háyà àbí kẹ́ ẹ kọ́ fọ́ sẹ́ẹ̀lì kẹ́ ẹ ta kẹ́ ẹ sinmi so ẹ wàá lọ wá bomi tẹ́ máa gbé tó bá jẹ́ ìyàwó náà ni ẹni sọ pé wọn kó bá mi òsì ló gbé wọlé àṣírí ọjà ẹ kàn rọra wá ọ̀nà tẹ́ fi kọ́ lẹ̀ ni tẹ́ bá ti kọ́ lẹ̀ so ọ̀tàn mọ́tò ní kẹ̀kẹ́ ni ẹ lọ tà kí kálukú sinmi àmọ́ ẹ̀ ní tìrànmá ẹ̀ ní sọ́jáde pé ìwọ ló kó bá mi wọ́n lọ tèmi jẹ́ ọ̀hà kàdà. ṣẹ̀ṣẹ̀ ń gbẹ́sìn yẹn ni o. àwọn ọmọ wa gbọ́rọ̀ kan tí wọ́n máa ń sọ kọ́ máa fẹsẹ̀ bàbá bí ọmọ nínú Islam kò rí bẹ́ẹ̀ nítorí pé alla taziru waziratun wizra ukhra nínú àyà mi wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹsẹ̀ kan ní rúta lómi ọmọ ọ̀dà ti ẹ̀rù ni bàbá ọ̀dà ti ẹ̀rù ni ẹnìkan ò mú ẹnìkan kò sí tó mọ̀sù ká wá sílé ayé tó ni àdúpẹ́ fọlọ́n àmọ́ dáadáa òbí ó lè sàn dọ́dọ̀ ọmọ dáadáa ọmọ ó lè sàn dọ́dọ̀ òbí torí ẹ níjọ́ gbẹndà kìyàmá ọlọ́wọ́n bọ́ padà pa àwọn ọmọ tó ṣe dáadáa pọ̀ pẹ̀lú àwọn òbí wọn tó ṣe dáadáa bákan náà tẹ́ ẹ bá kú dáadáa tó máa ń tọrọ fún yín yóò tún ṣe sábàbí tẹ́ fi rálẹ̀kùn àgbéga nínú àlìjànnà àmọ́ pé ọ̀ràn tí bàbá dá ọmọ òfòrí fa kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wọ́n láwọn ti ní ọkọ ó ti tọ́dún mẹ́rin látọ̀dún mẹ́rin yẹn àwọn olóyún dípò pa àwọn òbí mà àwọn tí wàá fẹ́ fi bẹ́ẹ̀ lẹ̀ báyìí toró ti tó bá wọn àwọn tó fẹ́ dánbò mí wọ̀ ọkọ àwọn wọn sọ pé òun ní fa àwọn lẹ̀ kí ni káwọn ò sè tíbi kan tó bá ti sún yàn báwọn ó sì jẹ́ pé èèyàn nírètí pé nǹkan kan lè ṣe é ṣe ń bẹ̀ẹ́ wọ́n gbà tó sì hàn pé nìkejì èèyàn lọ́dà bí gbà tó sì pé nǹkan ṣe tó ẹ sì kúlọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ àmọ́ tí n tẹ̀ ń sọ bá dájú tẹ bá bọ́ọ̀lẹ̀ ẹ sì ń kun sùn kan lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ sì ṣe bọ́ọ̀lẹ̀ ní pé sọ́dáàkì rẹ̀ tó fún yín níjọ́ tó fẹ́ yẹn dà padà tẹ wá sì ń kun sùn lẹ́yìn rẹ̀ lẹ́yìn rẹ̀ ẹ ti wà nípa ẹni tó lè lọ́kọ mi ọjọ́ bó ṣe jẹ́ tọkùnrin náà sì fira rẹ̀ ó gbéra rẹ̀ sípò obìnrin yẹn pàtí wọn náà ti mọ̀ pé ìwọ ọlọ́dàbí ìgbà tí nǹkan ń ṣe ẹ túlẹ̀ torí kí ilẹ̀ ó tó súnmọ́ lọ́wọ́ tán bóyá ọlọ́run lè sàánú rẹ̀ ń bomi ti ń lọ kó lè bàa jẹ́ pé yọ lọ màláyé aláàánú wa lọ́lọ́run ẹ̀yin náà lè fẹ́ lómi kọjá pé ẹ̀ka tẹ́ bá súnmọ́ báyìí ọba doyún aláàánú lọ́lọ́run náà. onu kó yẹn bá kú láì mẹ́rún gbà tí wọn bá ti hù lágbọn rẹ yọ fàdánù torí pé ń wo pé kò sí nẹ́ẹ̀sì àṣejùlélẹ́yìí ọwọ́ akú bẹ́ẹ̀ kí ni ọlọ́run ṣe fún ah ṣe fún ni pé ó bi léèrè nípa akílódé nítorí ń ṣe lọ́rùn àyàn tí fi ń wo pé kì í ẹ̀sìn mi tó bá yẹ kó gbàgbọ́ bẹ́ẹ̀ pé Islam táwọn èèyàn sì ṣàlàyé fún títí títí títí láyé ń bì tọkọ tí ó gbà ó kún kèfèrí ni ẹ o wàláhì ó kún kèfèrí ni ó léwu torí pé ẹ̀sìn ò ṣe fi ṣe yẹ̀yẹ́ o níta bá ti máa ń pẹ́ ẹ̀sìn yọ̀ọ́ra dákẹ́ jẹ́jẹ́ rẹ ni o aha nítorí pé tí wọ́n bá kú lórí pé òun wò pé nǹkan tọ́jà rẹ̀ ẹ̀sìn Islam kì í sáré ẹ̀sìn Islam wọ́n sì ṣàlàyé fún ọ títí ọkọ̀ láti gbọ́ ọkọ̀ láti gbà olùwà rẹ̀ ó kún kèfèrí nù kọ́ ló sànù wa torí di ẹlẹ́yìí báyìí kò sí nǹkan kan tó jẹ́ kókó tó ní ìjẹ́ ìpò ẹ̀pà nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ ní kókó kò sí nǹkan kan tó ṣe fi ṣàwàdà nínú ẹ̀sìn Islam gbogbo ẹ̀ lọ pàtàkì ọlọ́run kó ṣèmi pẹ̀lú yín lólóríire ọlọ́run kó gbà wá lágbàtàn kó ṣe wá lọ́mọ àlùjánnà subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.